aṣíwájú lélẹ̀ yìí o kọ́mẹ́dì tí ò láfiwé. sanyẹ̀rì gbé jáde o. Epsilon movie production eléyìí ga alágàjù o. aṣíwájú sanyẹ̀rì gbé jáde o. Mr Ibure o nínú sinimá titun aṣíwájú. sanyẹ̀rì gbé jáde o aṣíwájú ogun lálọ́ kẹ́yìn ogun lábọ̀ àwòdìjẹun èpè sanra aṣíwájú tó ń bẹ́ bọ̀rọ̀ apẹ́yànjẹ ó fẹ́ mọ níjù òṣùkú ẹ̀ bọ̀rọ̀. alani. àbí ìwọ aláṣẹ́nu agùn tó báyìí láì ṣe pàtó ànàtù. monster mo Sanyeri fa Mr. Ibu sírìn nínú sinimá titun yìí lọ fi síná. where's my phone. ojú pichi náà dada ojú. this one can be my phone. problem tí mo ní pẹ̀lú yín ni pé ìmọ̀mọ́ state tẹ̀ jẹ́. ọmọ agídí parun ni mí. lórílẹ̀‐èdè wo. nínú igbó orúnmọlẹ̀ ni. Ah! igbó orúnmọlẹ̀ lẹ wá. na we dey talk make a knock on a wella mr ibu go crazy for this film no be small o e follow sanyeri do kata kata plus including simply saka ọláìyá igwe lateef adedimeji mercy ebosele roge osodioke fẹ́mi adébáyọ̀ ìyábọ̀ oko muiwa ademola kamilu kompo bọ́sẹ̀ akínọlá chai star bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ for this one tanda gidigba. no be say my packaging finish you go be like dangote without one don go far. you no even resemble am eh i know i get rubber mark the django dey no mm-hmm. get plain This thing. My fine man not like this wọ́n fọ mi. aṣíwájú ẹ máa rẹ́rìn àrè tákìtì tẹ bára tẹ wò ó ta gbogbo wọn yọ gbọ̀rọ̀ gbọ̀rọ̀ ni Epsilon ṣe bẹ́bẹ́. aṣíwájú ogbóngẹ yorùbá movie sanyẹri do am like never before adébáyọ̀ tìjání direct am pam see as e dey sell sẹlẹlẹ wẹrẹ na Epsilon movie production wey dey block three up suite ten army arena market bolade bus stop oshodi lagos dey market am ten ten pictures nigeria limited dey distribute am aṣíwájú na hundred percent comedy e no get rival go buy your own sharparly.